ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. ẹ̀yin lànà. ẹ̀yin lọ́la o ẹ̀yin mà lọ́jọ́ gbogbo olúwa. mo fẹ́ kí gbogbo ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ ìyè níbikíbi tí ẹ wà mo kí yín káàbọ̀ sí wákàtí àkókò ọ̀rọ̀ ọlọ́run èyí tí a pè ní ọ̀rọ̀ ìyè bákan náà ni mi ní ṣàìkí wa wípé a kú ìpalẹ̀mọ́ ọdún kérésìmesì ọdún yìí a ti rí wípé a bẹ̀rẹ̀ ní ayọ̀ àti ní àlàáfíà ọlọ́run dẹ̀ fi àánú sìn wá débi tí a dé yìí ó ṣe pàtàkì láti mọ ohun tí kérésìmesì jẹ́ torí ẹ̀ ni mo ṣe gbàgbọ́ pé ọlọ́run yóò ṣe máa bá wa sọ̀rọ̀ ní wákàtí yìí láti jẹ́ ká mọ kókó àti ìtumọ̀ ohun tí kérésìmesì tó túmọ̀ sí ṣùgbọ́n síwájú ohun gbogbo eh, mo fẹ́ rọ̀ yín níbikíbi tí a wà wípé ká tẹríba fún àdúrà bàbá ní orúkọ Jésù Kristi mo dúpẹ́ lọ́wọ́ yín torí wípé ẹ̀yin ni Ọlọ́run àti wípé nígbàkigbà tí a bá ké pè yín ẹ máa ń gbọ́ tiwa ní wákàtí yìí a péjọpọ̀ ní orúkọ yín a bá Olúwa bẹ́ẹ̀ látẹ́rí ọkàn wa bá olúwa àwa fẹ́ gbà látọ̀dọ̀ ẹ̀yin ọlọ́run alààyè wa tó bá rí bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi ẹ̀mí mọ́ nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ bá gbogbo ayé pàdé kẹ́ ẹ bùkún fún gbogbo ọkàn ìran ènìyàn tí yóò máa gbọ́ ọ̀rọ̀ ìyè ní wákàtí yìí àti wípé kẹ́ fi òye ọ̀rọ̀ kristi jésù àti pàápàá kérésìmesì ìbí yín èyí tí a ń ṣàjọ̀dún ẹ̀ a fẹ́ kí òye yìí kó yé wa ká lè mọ bí a ti ṣe sìn yín gẹ́gẹ́ bí ọba ká lè mọ bá ti ṣe máa fọ̀wọ̀ fún yín àti láti lè fi gbé ayé wa fi bọ̀wọ̀ fún orúkọ yín eléyìí la béèrè fún mo béèrè wípé àwọn kan aláìgbàgbọ́ kí wọ́n di ọmọ ọlọ́run ní ìpàdé iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí kí orúkọ yìí kó di àyìnlógo wípé kí èṣù kó jẹ̀bi ní orúkọ ńlá jésù kristi olúwa wa àmín lẹ́ẹ̀kan sí ohun tí a ó máa gbéyẹ̀wò lónìí òun ni àti kì í ṣe òní nìkan o ṣùgbọ́n níbi ọ̀sẹ̀ bíi méjì sí mẹ́ta a ó máa ṣàwọn àgbéyẹ̀wò lórí ọ̀rọ̀ kérésìmesì àti pàápàá lónìí a ó máa bára wa sọ̀rọ̀ lórí kókó ọ̀rọ̀ èyí tí mo pè ní àkọsílẹ̀ èyí tó ṣe pàtàkì àkọsílẹ̀ èyí tó ṣe pàtàkì an important uh, list um, a ó máa ka ọ̀rọ̀ ọlọ́run ní àtinú ìwé ìrere ti Matthew orí kínní láti ẹsẹ̀ ìkínní títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógún ìwé ìrere ti Matthew orí kínní ẹsẹ̀ mẹ́tàdínlógún tó ṣíwájú àti bákan náà la máa kà látinú ìwé ìrere ti Lúùkù orí kẹta ìwé ìrere ti Lúùkù orí kẹta láti ẹsẹ̀ kẹta lé ní ogún títí di ẹsẹ̀ ìkejì dín ní ogójì nítorí ìdí èyí ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ìwé ìran jésù kristi ọmọ dáfídì ọmọ abrahamu abrahamu sì si bí isaki isaki sì si bí jacobo jacobo sì si bí juda àti àwọn arákùnrin rẹ̀ juda sì bí faresi àti sara ti tamari faresi sì bí esromu esromu sì bí aramu aramu sì bí abinadabo abinadabo sì bí nasoni nasoni sì bí salmoni salmoni sì bí buasi ti rákábù búwásì sì bí óbẹ́dì ti rúùtù óbẹ́dì sì bí jésè jésè sì bí dáfídì ọba dáfídì ọba sì bí sólómọ́nì láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe aya ùráyà sólómọ́nì sì bí roboamu roboamu sì bí abia abia sì bí asa asa sì bí josafati josafati sì bí joramu joramu sì bí osia osia sì bí joatamu joatamu sì bí akasi akasi sì bí esikaya esikaya sì bí manase manase sì bí amoni amoni sì bí josiah josiah sì bí jekonaya àti àwọn arákùnrin rẹ̀ ní ìgbà ìkólọ sí si babiloni lẹ́yìn ìkólọ sí si babiloni ni jekonaya bí salatieli salatieli sì bí sorobabeli sorobabeli sì bí abiudu abiudu sì bí eliakimu eliakimu sì bí asoru asoru sì bí sadoku sadoku sì bí akimu akimu sì bí eliudu eliudu sì bí elesa elesa sì bí matani matani sì bí jacobu jacobu sì bí joseph ọkọ maria láti ọ̀dọ̀ ẹni tí àbí Jésù tí à ń pè ní Kristi bẹ́ẹ̀ ni gbogbo ìran láti Ábúráhámù wá dé Dáfídì jẹ́ ìran mẹ́rìnlá àti láti Dáfídì wá dé ìkólọ sí Bábílónì jẹ́ ìran mẹ́rìnlá àti láti ìgbà ìkólọ sí Bábílónì dé dé ìgbà Kristi ó jẹ́ ìran méjìlá bí ìbí Jésù Kristi ti rí nìyí lí àkókò tí a fẹ́ Màríà ìyá rẹ̀ fún Jósẹ́fù kí wọ́n tó pàdé a rí i ó lóyún láti ọwọ́ ẹ̀mí mọ́ wá Jósẹ́fù ọkọ rẹ̀ tí ń ṣe olóòótọ́ ènìyàn kò sì fẹ́ dójútì ní gbangba ó fẹ́ ikọ̀ sílẹ̀ ní ìkọ̀kọ̀ ṣùgbọ́n nígbà tí ó ń ro nǹkan wọ̀nyí wò ó áńgẹ́lì olúwa yọ sí ilé ojú àlá ó wí pé Jósẹ́fù èwo ọmọ Dáfídì má fòyà láti mú aya rẹ sí ọ̀dọ̀ nítorí èyí tí ó ń yún nínú rẹ̀ láti ọwọ́ ẹ̀mí mímọ́ ni yóò sì bí ọmọkùnrin kan jésù ni ìwọ ó sì pe orúkọ rẹ̀ nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn gbogbo èyí sì ṣẹ kí a lè sọ kí èyí tí a sọ láti ọ̀dọ̀ olúwa wá lí ẹnu wòlíì kí o lè ṣẹ pé kíyèsí oníyá kan yóò lóyún yóò sì bí ọmọkùnrin kan wọn ó sì máa pe orúkọ rẹ̀ ní Emmanuel ìtumọ̀ èyí tí ń ṣe ọlọ́run wà pẹ̀lú ọlọ́run wà pẹ̀lú wa nígbà tí jósẹ́fù dìde nínú oorun rẹ̀ ó sì ṣe bí áńgẹ́lì olúwa ti wí fún un ó sì mú aya rẹ̀ sí ọ̀dọ̀ ẹsẹ̀ tí ó gbẹ̀yìn òun kò sì mọ̀ kò sì mọ̀ títí tó fi bí àkọ́bí rẹ̀ ọmọkùnrin ó sì pe orúkọ rẹ̀ ní jésù kristi bákan náà láwọn máa kà látinú ìwé ti ìwé ti lúùkù orí kẹta láti ẹsẹ̀ ìkẹta lé ní ogún jésù ti kára rẹ̀ ó ń tó bí ẹni ìwọ̀n ọgbọ̀n ọdún ó jẹ́ bí a ti fi pè é ọmọ jósẹ́fù tí ń ṣe ọmọ élì tí ń ṣe ọmọ mátátì tí ń ṣe ọmọ léfì tí ń ṣe ọmọ mẹ́ríkì tí ń ṣe ọmọ jánà tí ń ṣe ọmọ jósẹ́fù tí ń ṣe ọmọ mátátáì tí ń ṣe ọmọ ámósì tí ń ṣe ọmọ nahumu tí ń ṣe ọmọ eseli tí ń ṣe ọmọ nagai tí ń ṣe ọmọ matati tí ń ṣe ọmọ matatia tí ń ṣe ọmọ simei tí ń ṣe ọmọ joseph tí ń ṣe ọmọ juda tí ń ṣe ọmọ joanna tí ń ṣe ọmọ resa tí ń ṣe ọmọ sorobabeli tí ń ṣe ọmọ salatieli tí ń ṣe ọmọ neri tí ń ṣe ọmọ melki tí ń ṣe ọmọ adi tí ń ṣe ọmọ kosamu tí ń ṣe ọmọ Esmodamo, tí ń ṣe ọmọ eri tí ń ṣe ọmọ jose tí ń ṣe ọmọ elseri tí ń ṣe ọmọ jorimu tí ń ṣe ọmọ matati tí ń ṣe ọmọ lefi tí ń ṣe ọmọ simei simeoni tí ń ṣe ọmọ juda tí ń ṣe ọmọ joseph tí ń ṣe ọmọ jonani tí ń ṣe ọmọ eliakimu tí ń ṣe ọmọ malawu tí ń ṣe ọmọ menani tí ń ṣe ọmọ matata tí ń ṣe ọmọ nátánì tí ń ṣe ọmọ dáfídì tí ń ṣe ọmọ jésè tí ń ṣe ọmọ obedi tí ń ṣe ọmọ jésè tí ń ṣe sorry tí ń ṣe ọmọ obedi tí ń ṣe ọmọ boasi tí ń ṣe ọmọ solomoni tí ń ṣe ọmọ nasoni tí ń ṣe ọmọ abinadabo tí ń ṣe ọmọ aramu tí ń ṣe ọmọ esromu tí ń ṣe ọmọ faresi tí ń ṣe ọmọ juda tí ń ṣe ọmọ jacobo tí ń ṣe ọmọ isaki tí ń ṣe ọmọ abrahamu tí ń ṣe ọmọ tera tí ń ṣe ọmọ nakoro tí ń ṣe ọmọ saroku tí ń ṣe ọmọ ragau tí ń ṣe ọmọ faleki tí ń ṣe ọmọ eberi tí ń ṣe ọmọ sala tí ń ṣe ọmọ kenaini tí ń ṣe ọmọ afsadi tí ń ṣe ọmọ semu tí ń ṣe ọmọ noah tí ń ṣe ọmọ lámẹ́kì tí ń ṣe ọmọ mẹtúsẹ́là tí ń ṣe ọmọ ẹnọ́kù tí ń ṣe ọmọ járẹ́dì tí ń ṣe ọmọ mẹ́lálì tí ń ṣe ọmọ kenani tí ń ṣe ọmọ enosi tí ń ṣe ọmọ seti tí ń ṣe ọmọ ádámù tí ń ṣe ọmọ ọlọ́run ẹ̀kẹ́ hallelujah ẹ̀yin ará mi tí a bá lè wo ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ọlọ́run tí a kà yìí ó lè máa jẹ́ ìyàlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ wa wípé a ó ṣe wá bẹ̀rẹ̀ sí ń sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ kérésìmesì láti inú àkọsílẹ̀ ìwé ìtàn àwọn ìran baba ńlá ìdáhùn sí eléyìí ó jẹ́ ìdáhùn tó rọrùn èyí tó dẹ̀ kéré ni ìdí ẹ̀ ni wípé ibí yìí gan-an ni májẹ̀mú tuntun ló ti bẹ̀rẹ̀ tí a bá lè kíyèsí wípé ìtàn kérésìmesì kò bẹ̀rẹ̀ láti inú ìwé matthew orí kìíní ẹsẹ̀ ìkejì dín ní ogójì tàbí láti inú ìwé àkọsílẹ̀ rere ti luke orí kìíní ẹsẹ̀ ìkẹta dín ní ọgbọ̀n ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ láti inú ìwé àkọsílẹ̀ ìyànnà baba ńlá ti jésù kristi gẹ́gẹ́ bá ti ṣe rí nínú ìwé matthew orí kìíní láti ẹsẹ̀ ìkíní láìní gba àkókò mọ́ àtàbá lè ṣàkíyèsí àwọn àwọn àkọsílẹ̀ méjèèjì láti inú ìwé ti luke àti inú láti inú ti matthew a ó rí wípé a ní láti ní sùúrù láti kọ́ ẹ̀kọ́ mìíràn èyí tí ọlọ́run ṣí wa lójú sí òun náà ni wípé lónìí ọlọ́run fẹ́ ká wo kọ́ ká ìpalẹ̀mọ́ bí ìbí jésù kristi bó ṣe fi hàn agbára ọlọ́run alààyè ní ọ̀nà má lè gbàgbé lórí ní ọ̀nà má lè gbàgbé ohun tí mo sọ ni wípé gbogbo àwọn orúkọ tí a dá nínú ìwé ìtàn ti ìwé ìwé ìtàn jésù kristi yìí a lè rí wípé ó ṣàfihàn ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé wà lójú ìṣàkóso ẹni tó jẹ́ pé ń jọba àti ẹni tí ìjọba rẹ̀ tó borí gbogbo ìjọba ìran ènìyàn àti gbogbo orílẹ̀-èdè ayé láti lè mú ìfẹ́ wọn ṣẹ èyí tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú bíbí Jésù Kristi olúwa wa tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní agbára Ọlọ́run alààyè a ó tún máa tẹ̀síwájú nígbà tí a ó máa lè nígbà tí a ó máa tẹ̀síwájú láti máa ṣàkíyèsí ohun tí ìwé ìtàn ìwé àkọsílẹ̀ pàtàkì yìí ohun tó dálé lórí ṣùgbọ́n kí n tó máa lọ mo láti fi Jésù Kristi ọmọ Ọlọ́run fi lọ̀ ẹ́. àtòpín ohun ẹ̀yin lọ́la o ẹ̀yin mà lọ́jọ́ gbogbo.